tới đây Nào. Ojo pun. Nah, lama lagi di Wonton. Wajib ini wajib. islam gba láyé lóde islam gba kí n láyé. ìpè ọkùnrin yẹn lè wọlé lọ ọmọdún yẹn. tó jẹ́ pé obìnrin. tó yẹ kọkùnrin tó wá lẹ́ obìnrin. ẹ̀kújọ́ obìnrin. ẹ̀ńtọ́ lẹ rújọ́ kùnrin. bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ mi wá ní olówó wá lẹ́rù ọkùnrin. náà wọ́n ní làákàyè ní ìlú kọ̀ọ̀kan àwọn. ó ní dírẹ́bà rẹ̀ ọmọ wa ti bàlá yìí sọ̀tún kọ̀ọ̀kan àwọn dírẹ́bà rẹ̀ obìnrin ní kí dírẹ́bà wọ dírẹ́bà wọ ọkùnrin ó ti yé ọmọ wa sí rẹ̀ sọ̀tún kọ̀ yìí ní dírẹ́bà rẹ̀ ní ìfẹ́ ìyẹn ò bá làákàyè wọ́n ti yé ṣòro torí ẹ̀ nínú ìgbà lọ́la. Bẹ́ẹ̀ ni nípa nígbà tí wọ́n bá nínú nọ́mbà lọ, nígbà tí wọ́n ti lọ, nígbà tó ti bí lóye la ṣojú lẹ́yìn àwọn aṣojú àwọn kọ́ọ̀mù ọlọ́pẹ́ òmìnira kó kó wọn náà fẹ́ ṣé ìgbà ẹ wà kó wọn náà fẹ́ sí. a sọ ló máa fẹ́ sí. ẹ kó má lè rí kọ́ kó má lè rí ìdè náà kó má kó náà. ẹ lè ti pe ayàtọ̀ akáde yìí ayàtọ̀ akáde yìí tí kò lè fi ọlọ́run tọ́ fún wa pé abẹ́ ọ̀kan. ọlọ́run ni ẹ fẹ́ yọ̀ ọ́ ní tẹ wàá ní kí fún aláàbàdìgún mọ́jẹ̀mú tẹ́ ẹ bá páyà ipe ẹ̀ ṣe déédéé káwá àyíká ẹ̀ṣẹ̀kẹ́ni báńkì kò wá àyíká ẹ̀fẹ́ ọ̀ tẹ́ ẹ bá páyà ni. kó o lè ka lè gbọ́. láàrin káàdì náà là tààrù sí ẹ̀ lọ́sọ̀. ẹ ọlọ́run ti bá fẹ́ yọ̀ ọ̀kan yẹn ló súnmọ́. epe kɛ ẹ má ṣàbòsí nígbà tó ṣe pé ẹ̀yin gangan ìyẹn pé ẹ̀yin gangan náà fúnra yín ẹ páyà síwájú wá ẹgbẹ́ ìpáyà yẹn ò ṣe pé ti ẹ̀kan bẹ̀rù síwájú pé ìkan yẹn lẹ́sẹ̀ ló jẹ́ pé kó tá bá bẹ̀rù pé ó lè kiri bọ̀. ọbẹ̀ sí bísínẹ́sì kan ó ti àbọ̀bẹ̀ bẹ́ẹ̀ nìkan ọbẹ̀ bẹ́ẹ̀ nìkan sí ojú bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́ bẹ̀rẹ̀ kiri pọ̀ ọlọ́dún wa kẹ́kẹ́ ti páyà síwájú yìí lóòótọ́ kò tí ì rí bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ ti kéde ẹtí ń pè é ó ti sọ kí kí kaba yìí ẹ má lè sí láàyè ẹ má wò lè sí kéde ẹ má wò sí wọn torí kò wọ́n ló súnmọ́ kẹ́ ẹ lè má bùsà àbòsí ìmọ̀jà tó ti wà wájú yẹn ọtí yẹn bá pàrọ̀ àpáyà síwájú ọlọ́wọ́ tó ní oríkẹ́ mọ́tò kò ní sọ ìparí fún ẹni tó gbẹ́kẹ́ ní tí ò páyà àmẹ́ni tí páyà náà sọ ìparí yẹn pé ìkejì. ẹ obìnrin tí ń lo nìkọ́ ó lè lọ nìkọ́ òkú wa ó ti káàkiri ojú ẹ̀ can be but normal person ìyẹn ọ̀dà tó ìyẹn olóyún àyàwó tó bá nípa àṣìṣe rí àṣìṣe rí fún kẹ́mi ní normal dressing káwájú ní àdéhùn láàrin ara pé káwájú láti láàrin ara pé wàá bọ́ wàá bọ́ ní ìbákulẹ̀ àwọn afáàní ìṣẹ̀lẹ̀ ní ọba àwọn ọba yẹn sì rí i ó ti yé àwọn òṣìṣẹ́ dáwọlé wọn ló fi rí àní ẹ̀rẹ́ náà lò ó òbí dáwọlé tẹ́lẹ̀ náà ẹni tó fẹ́ fẹ́ yìí náà wọn náà ti mọ̀kọ́ fẹ́ fẹ́ wọn tẹ́lẹ̀ náà òbí dáwọlé ó ti yé mi ò bu àwọn tẹ́lẹ̀ láti lò wọn máa láwọn òbí yẹ ní inú so àmọ́ kì í ṣe pé ọ̀dà tó ní o ìyọ̀lẹ́ gbàdá lójú ìdílé lókè pọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn tó máa ń ṣe onímọ̀ tí wọ́n kọ̀ lára. So bẹ́ẹ̀ bí ìgbé ṣe wà lọ́sọ̀yà. So ẹlẹ́kẹ̀jì ò ní pé tí àwọn ìmọ̀ tí ń dé mẹ́rin ọ̀dọ̀ parí tó ń gbẹ́gbẹ́ ìpè tí ẹ̀ lọ́wọ́ nù ṣẹlẹ̀ á. àwọn tó sì wà nínú kura ọkọ̀ ní wàá ẹ̀jẹ̀ bá sọ ọ̀dà ṣùgbọ́n àtàlàyé àtàlàyé àìpẹ́ ìgbàlódé ọ̀dà sáà ìwà àti ìgbàlódé. So men teach. Àwọn tí ń sọ kútu bá tó máa ń ka ẹnu láàrin ìlú kò sẹ́rì bí ká máa ka. Àwọn tí ìyẹn bá fi ṣe tí ìyẹn bá fi ṣe kútu bá bóyá wọ́n sì lè wá kò sí tó burú bẹ́ẹ̀. Àmọ́ kí ìyẹn wá kà kí ìyẹn bá pé ẹ̀sìn ní ká máa ka lẹ́yìn kútu bá kó lè máa parí kò sí àdìsí ọ̀rẹ́. Olùgbé so ọlọ́wọ́ kí o ṣe wá lẹ́nu ọlọ́wọ́ kí o gbàgbọ́ wa àwọn olùdíje ọlọ́wọ́ kí o ṣe ọlọ́wọ́ gbàgbọ́ wa káàmà ọlọ́wọ́ kí o ṣe ọlọ́wọ́ gbàgbọ́ wa ọlọ́wọ́ kí o ṣe ọlọ́wọ́ gbàgbọ́ wa ọlọ́wọ́ kí o ṣe wá àwọn ìfẹsẹ̀ wá àwọn sàṣà wọn bẹ́ẹ̀ àbẹ̀rẹ̀ membuat dosa lagi ke semua Rasulullah Muhammadah Kuasa yang kita dapat sendiri Rasulullah Muhammadah Tuhan Allah Muhammadah Syabat Allah follow